ó tún ti ń rúgbó bò ó àwọn àgbẹ̀ àti lọ́balọ́ba nìbarapá nìgangan ti ránṣẹ́ sí olóyè sunday adeyemo ìgbòhoòṣà pé kó gbà wọ́n o kó gbà wọ́n lọ́wọ́ àwọn fúlàní darandaran nìgangan o àwọn fúlàní ẹ̀ tó ń daran tó ń jẹ́ kí ẹran wọn jẹ ohun ọ̀gbìn àwọn àgbẹ̀ náà ló ń fa gbogbo wàhálà yìí o ẹ̀ tí wọ́n ní. Ni àwọn ìgbésẹ̀ tó yẹ kí ìjọba gbé kò dán tó ààrẹ òpìtàn ló ṣàlàyé bí àwọn fúlàní darandaran ṣe ń jẹ ohun ọ̀gbìn àwọn àgbẹ̀ ilẹ̀ yorùbá ẹ̀ tó sì jẹ́ wípé ó jọ pé kò sí nǹkan tí àwọn àgbẹ̀ yìí lè ṣe sí débi pé ó dàbí ẹni pé gbogbo ìgbésẹ̀ tí ìjọba ń gbé lórí ọ̀rọ̀ yìí pàbó ló ń já sí o ẹni wọ́n fi ń ní pé olóyè sunday igbòho ṣáwá gbà wọ́n o kó ṣàánú àwọn o ààrẹ òpìtàn sọ àwọn ọ̀rọ̀ kan lórí itú tí àwọn olórí àwọn fúlàní yìí ní agbègbè náà itú tí wọ́n fi àwọn àgbẹ̀ ilẹ̀ yorùbá pa itú tí wọ́n fa àwọn ọmọ yorùbá pa itú tí wọ́n fa àwọn ará abẹ̀ pa saliu seriki fúlàní iskilu wakilu gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ní gàngán gbogbo ọṣẹ́ tí wọ́n ṣe ní gàngán gbogbo ẹ̀ náà ni. Eh, Aréòpìtàn sọ nínú fọ́nrán yìí kódà àwọn àgbẹ̀ kan tiẹ̀ ti fẹ́ máa fìlú lẹ̀ nítorí ọ̀rọ̀ náà ti sú wọn ẹ̀ lórí pé kí wọ́n dá oko tó wọ̀tí millions kó dẹ̀ di pé màálùú ló máa wá jẹ èrè oko wọn ẹ̀ rí pé gbèsè ńlá ni ẹ gbọ́ tí Aréòpìtàn sọ lórí ọ̀rọ̀ yìí Welcome to crossblog XTV. Remember to like, share, and follow us. Kò sẹ́ni tèmi ò lè yági bá kò sẹ́ni tèmi ò lè yági bá. Tá a bá gbàgbé ní nǹkan bíi bóyá látìgbà tí ìjọba Buhari ti bẹ̀rẹ̀ ẹni wàhálà ti ń dé kó tó di pé Buhari dé láyé lam ní ilẹ̀ Ìbàràpá náà ni wàhálà yìí ti ṣẹlẹ̀ táwọn Fúlàní ń dààmú àwọn àgbẹ̀ tó dìjà rẹpẹtẹ láàrin wọn tí wọ́n pa àwọn àgbẹ̀ wa buhari ò tí ì di ààrẹ ńgbà náà ọbásanjọ́ ní ń bẹ láàrẹ buhari wàá gbéra sẹ́ni ẹ̀yin tẹ́ a yàn tẹ́ ẹ jọ́mọ yín ò bẹ́ẹ̀ sọ́ra yín o èpè ń bẹ lẹ́nu o wàláì mo fọlọ́ọ̀bá búra tọ̀rọ̀rọ̀ yín ọ̀gbà ká máa ṣe díẹ̀díẹ̀ mọ́ buhari wàá gbéra ó wá wá sílẹ̀ yorùbá láti wáá bá gómìnà Lamade Sina wípé àwọn èèyàn rẹ̀ ń da àwọn èèyàn mi láàmú wọ́n ń pa àwọn èèyàn mi gọ́vnà Lamade Sina ilẹ̀ rẹ̀ wọ́n wáá pe komisanna of police wọ́n pe àwọn ológun ẹ ṣàlàyé tí ń ṣẹlẹ̀ fún wọn gẹ́gẹ́ bí ààrẹ àná ìgbàlálejò tẹ́ kí wọ́n ṣe fún Buhari ìtìjú ló bá kú Ìbàdàn nígbà tó gbọ́n táwọn èèyàn rẹ̀ ń ṣe ẹ̀dẹ́ o Buhari ọ̀hún ló wá padà dé gẹ́gẹ́ bí ààrẹ tó sì rí táwọn èèyàn rẹ̀ ń ṣe nígbà náà tó wáá fi wọ́n lọ́kàn balẹ̀ àti àwọn èèyàn gbogbo yìí pé ní tẹ́ ẹ bá dá ńlẹ̀ Yorùbá ẹ dá gbé àrà tó bá wù yín lẹ fi lẹ̀ Yorùbá dá ní gbogbo ilẹ̀ Ìbàràpá náà ni Ìbàràpá méjèèje wàhálà yìí pọ̀ olóko ò lè lo oko olódò ò lè lo odò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ lọ múlẹ̀ ọjà sáà wà nílẹ̀ Yorùbá àti láàkáàkiri àgbáyé àwọn èèyàn lọ múlẹ̀ ọmọ Ìbàdàn lè lọ sóńdó wọ́n lè lọ Ọ̀fẹ́ wọ́n lè lọ Ìkirè wọ́n lè lọ Òkè Ògùn wọ́n lè lọ ilẹ̀ Ìbàràpá kí wọ́n lọ múlẹ̀ ńbẹ̀ kí wọ́n dẹ̀ dáko èsì pépà wọ́n ti jọmọ Ìbàdàn pé èyí tí wọ́n bá kéré Ìbàdàn wọ́n ń kó bọ̀ wá tà sí ọjà Ifẹ̀ náà ni wọ́n tà sí ibi tó bá dẹ̀ wá rọ ọjà nífẹ̀ẹ́ ni wọ́n lè kó àwọn náà tó lè tà sí. ṣùgbọ́n àǹfààní tí ọmọ jẹ́ ni wípé àwọn tó bá jẹ́ ara o tẹ̀lé ìlú tí wọ́n ti dá o tí wọ́n ti dá oko yìí wọ́n tètè máa rí nǹkan rà lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ ní ìgàngàn tí ọmọ bíbí ìgàngàn ń bẹ wọn ọmọ òkè ògùn ń bẹ wọn ọmọ abẹ́òkúta ń bẹ wọn ọmọ ìbàdàn ń bẹ wọn ọmọ ń bẹ ọmọ ń bẹ ọmọ Ògbómọ̀ṣọ́ ń bẹnu ààrẹ ọ̀pẹ̀tàn ọ̀nà ń sọ̀rọ̀ lórí ohun tí àwọn Fúlàní dáràn dáràn ń ṣe fún àwọn àgbẹ̀ nílẹ̀ Yorùbá àti bí wọ́n ṣe ké pé Ìgbòho ṣàpamọ́ràn wà lọ́wọ́. mo wá ṣe alábàápàdé ọ̀kan lára àwọn àgbẹ̀ tó ṣe wípé ìlú Ìbàdàn ló ti lọ dáko ní Ìgàngàn òun náà ti gbéra pé òun ó kúrò ní ìgàngàn pé gbígbẹ́ pé ìyàwó máa máa lọ sí ibòmíràn pé ń padà lu fádà mi òun ó padà sí Ìbàdàn kí ló fà á ni wípé nígbà téèyàn dá oko tó gbin ẹ̀gẹ́ éékà ilẹ̀ éékà mẹ́wàá téèyàn fi gbin ẹ̀gẹ́ gẹ́gẹ́ bí tí àwọn àgbẹ̀ sọ fún wa báyìí tẹ́yìn bá ní ẹ̀gẹ́ éékà mẹ́wàá ó kéré jù èèyàn ó rí bíi eight million naira lérè lórí rẹ̀ pé a kò tiẹ̀ wá jèrè rárá ó kéré jù ká sọ wípé a éékà mẹ́wàá o kó rí bíi seven million naira lásìkò yìí léékà mẹ́wàá náà ká wá tó sọ ẹni tó lógun éékà á sì láwọn lòmíì lẹ́jẹ̀ wọ́n oní éékà kan léékà méjì kéèyàn wá gbé ẹ̀gẹ́ éka mẹ́wàá nígbà tẹ́gẹ́ rẹ ti wá yọ kí fúlàní wá bọ̀ yí pé bàbá èmi ò fún wọn ní ten thousand naira jẹ́ kí àwọn màálùú tèmi kó jẹ oko ti wọ̀ <laughs> ní gàngànú o àbí àgbọ̀ yorùbá ẹ̀gẹ́ tó ṣe pé tó bá ta tẹ́tí ẹ bá wà wọ́n rí bíi seven million lórí rẹ̀ kí fúlàní wá báyẹn pé bàbá èmi ò fún wọn ní ten thousand naira jẹ́ kí àwọn ẹran tèmi kó jẹ oko tirẹ̀ àbọ̀ ọmọ tó ń sọ ni ah o ti gbọ́ o ó bá wọ̀ gba ten thousand ó bá wọ̀ wọ́n gba ten thousand nígbà kòtọ́jọ́ kò tó zù àwọn màálù sì jẹ gbogbo ẹ̀gẹ́ ń lọ ilé lọ bá bàbá yìí tó lóun fẹ́ kúrò ní ibẹ̀ pé à bẹ́ẹ̀ lóko fúlàní wọn ò lè kó yàwó lóko wọn ò ráwọn alágbàro mọ́ wàhálà yìí ń pọ̀ débi wípé àwọn fúlàní náà wá ń dáko ní gàngán torí pé ilẹ̀ ìbàràpá ilẹ̀ ọlọ́ràá ni ẹ lọ wo from day one ẹ lọ wo táwọn british kọ mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé àwọn christian mission àwọn missionary tí wọ́n kọ nípa ilẹ̀ ìbàràpá Reverend Samuel Johnson náà kọ tiẹ̀ iṣẹ́ àgbẹ̀ ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin ni àwọn fúlàní náà ń dá oko ń bẹ̀ tẹ́bá wá ń dá oko lọ́wọ́ àwọn fúlàní ti ń da màálù ọ̀wá báyìí pé ìwọ bí ìwọ ṣe ń dá oko fi ọ̀nà tí màálù tàwa yóò gbà kó fi sílẹ̀ nínú ilẹ̀ wọn lórílẹ̀ wọn àtọmọ onílù àtọmọ yorùbá ti ń dáko ńbẹ ẹ mọ̀ dé o àmọ́ oko àwọn fúlàní kan kò ní mú kí wá ṣèyún nìkan wọn ó tún wá jí oko bó ṣe ẹ̀gẹ́ ni bó ṣe àgbàdo ni wọn ó jí bàbá tí mò ń wí wọ́n ní ibi tẹ́rù ọlọ́run ti ba àwọn tí sí àgbẹ̀ tí ọkọ̀ yọ lẹ́mí àwọn tán yanyan wọ́n ní ní fúlàní kan wá nígbà ẹ̀yin ọmọ sọ pé ẹ̀yin ni ẹ̀yin kọ́kọ́ jẹ àgbàdo tuntun àwa fúlàní làwa mọ̀ bí àgbàdo bá gbó bí iṣu yín bá gbó àwa làwọn ó ti kọ́kọ́ yẹ̀ wò ní oko ó kù díẹ̀ nígbà tó bá gbó àwa làwọn ó bọ́ sí àárín oko làwọn ti kọ́kọ́ ya àgbàdo ìṣẹ̀fúlàní nù nílẹ̀ yorùbá ẹ wá gbọ́dọ̀ yan oko ẹ gbọdọ bu ẹ̀rún sóko wàhálà òde ẹ̀yìn wọn níjọba wà àwọn ìjọba wo gómìnà tí ń bẹ ní ibẹ̀ ara wa ni kọmíṣánná tí ń bẹ ní ibẹ̀ ara wa ni ọ̀nàrẹ́bù tó ń bẹ ní ibẹ̀ ara wa ni sẹ́nétọ̀ tí ń bẹ ní ibẹ̀ ara wa ni kí ló kúkú dé tẹ̀ ń fìyà jẹ wá o báyìí làwọn fúlàní ń ṣe débi wípé wọ́n ń dáwọ́ èèyàn ní gbèsè kò wá sí gbogbo ìgbà náà fúlàní tó lè rérè jẹ òsì àwọn àgbẹ̀ aládàá ńlá ń bẹ alábọ́dé ń bẹ tí wọ́n bá ti wá rí wípé àwọn pàápàá àwọn oko tí wọ́n máa ń wọ̀ jù tí wọ́n bá ti rí pé kò ju éèkà ké éèkà méjì sí éèkà márùn-ún lọ wọ́n wọnú rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti rí wípé éèkà ti ń lọ bíi àádọ́ta tán bá tẹ̀ tó ráwọn sólà nínú rẹ̀ ẹ̀rú máa ń bà wọ́n wọ́n wò pé nìkan tó lágbára lélẹ̀ bọ́ yóò láwọn security ó láwọn tó kónú oko àmọ́ síbẹ̀ náà òyìn ọ̀dún wọn lọ́wọ́ ń gbà míì wàhálà ìwà ń pọ̀ débi pé gbogbo ògbà ń bí ọdún márùn-ún sẹ́yìn ọdún mẹ́fà ọdún méje ọdún mẹ́rin sẹ́yìn gbogbo àlà ń gbọ́ wàhálà lónìí ìgàngàn lọ́la ìgàngàn gbogbo òwe ìròyìn lọ ìjọba wa gbá igi méjì tíjọba ìsàlẹ̀ bá fẹ́ ṣe gọ́vnà Ṣèyí Mákindé tó bá pàṣẹ fún kọmíṣánná pólíìsì ẹ̀rọ gbàgbé ìyẹn lẹ̀ ní gàngán tí ig tó jẹ́ fúlàní bá sọ fún ẹ pé wá dáńbà tó àbí kí ló kọ rẹ kí ló kọ pẹ̀lú ọ̀rọ̀ gàngán jókòó yóò jókòó ni wàhálà yìí bá pọ̀ bàbá yìí ní àwọn tí ń gbèrò pé à ilé àwọn tí ń bẹ ń bàdàn ẹ bá wọn àwọn wo ló ń lo room and parlour ẹ àwọn ọmọ ló wà ń bẹ ẹ bá tún bẹ̀ ṣe mo ti fẹ́ mọ bọ̀ ìní gbogbo àwọn àgbẹ̀ gbarapọ̀ àtàwọn lọ́balọ́ba ní wọn bá ránṣẹ́ sí Sunday Ìgbòho Ìgbòho gbà wá o Ìgbòho gbà wá Ìgbòho gbà wá o Ìgbòho gbà wá ṣé abiyamọ èsì gbọ́ ẹkún ọmọ rẹ̀ kọ́mọ́ta ti wéré torí bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ pilẹ̀ ìgbà tẹ́yìn bá rò pọ́rọ̀ ti tán gẹ́gẹ́ bí àwa ìròyìn ìní máa di ìtàn ó ń jẹ́ ròyìn ìgbà tí ń ṣẹlẹ̀ ó ti wá di ìtàn ní ìsìn ó ti kọjá ilà àwọn àgbẹ̀ ní ẹ bá ké gbàjarè àtàwọn lọ́balọ́ba ilẹ̀ ìbàràpá pàápàá nílùú gàngàn wàá gbà wá o àkọ́kọ́ ẹni tí ń dààmú wa àwọn èèyàn méjì ni. Saliu Seriki Fúlàní àti Iskilu Wakilu àwọn méjèèjì ni akọ̀wé àgbẹ̀ mo ṣèwádìí mi dáadáa bàbá tẹ bá rí i pé mo ti lo fídíò tọ́lọ́mbà ní kí n tún rí i lónìí mo ti lo fídíò bàbá wa akọ̀wé àgbẹ̀ yẹn rí dáadáa mo ti lò ó tọ́lọ́mbà tó ní kí n rí i lónìí nítòsí tí n bá rí i àtọ̀wọ́ àá akọ̀wé àgbẹ̀ bàbá yìí Jehovah witness ni àwọn ajẹ́rìí Jehovah ni níbi tí mo ṣèwádìí bàbá akọ̀wé àgbẹ̀ yìí dé àwọn tó súnmọ́ aṣọ kan ní máa wọ̀ níbi tí ò ń wálé ayé mọ́yàdé tọ́ba wá kí ọ àbọ̀ lọ kí ni ẹ bàbá ọwọ́ ara mínírà méjì ilẹ̀ fún wọn ní kò ní í mú ọmọ ìgbọ́ ṣé mo tí ì lè mẹ́yọ̀kan tó fi ń ra méjì débi mẹ́rin ẹ tọ́ba tiẹ̀ wá ara mẹ́rin fún yóò dìde yóò máa lọ ni níbi táwọn èèyàn mọ bàbá yìí dé bàbá yìí lọ́wọ́ jẹ́ akọ̀wé àwọn àgbẹ̀ ní Gàngàn àti ní ìbẹ̀lẹ̀ Ìbàràpá òun lọ́wọ́ ń dìde tí wọ́n ń jà fitafita Ṣálíù wá pè Sẹ́ríkì Fúlàní wá wá a rí i pé wọ́n lágídí àwọn yòókù rẹ̀ àwọn tí àwa ti fún ní màálù àwa ti fún ẹlòmíì màálù mẹ́ta màálù mẹ́rin tí ìwọ tí ìwọ bá fẹ́ agbo àwọn oníkàwé èèyàn dá màálù fún ọ Sàálíù nu gbogbo aláwo interview yẹn fákọ̀wé àgbẹ̀ sọ wọ́n ní tí Sàálíù Sẹ́ríkì bá nílò ẹ̀jẹ̀ èèyàn yóò sì ní wọ́n lọ kó àwọn èèyàn wá yọ pa wọ́n àwọn Fúlàní tí ọba wá tẹ́ bá dẹran wá yọ pa wọ́n yóò tún gba màálù wọn àwọn èèyàn wà mọ́ ní àwọn dẹran lọ́lẹ̀ Yorùbá wọ́n ti pa àwọn èèyàn wọn láì ní mọ̀para wọn náà ni yọ pa wọ́n yóò sì gba ẹ̀jẹ̀ wọn ọlọ́run tó fi ń ṣe tẹ́yìn máa ń pariwo àwọn èèyàn fúlà ẹ̀ ẹ̀sùn ogun tó fúlàní mọ̀ dira mọ̀ tanra rẹ jẹ́ fúlàní ọmọ fi àlùkùránì tàn fúlàní wo ló nígbàgbọ́ nú àlùkùránì ọ̀ ń tanra rẹ fúlàní jẹ́ bí èèyàn ṣé kádàmù ní pé ìran bú nìran fúlàní pé díẹ̀ báyìí lọ́jọ́ ìran rínú wọn ìbí náà làwa náà sì rí ilẹ̀ yorùbá ẹ wá tọ́ka sí dáadáa kẹtẹ́ rínú wọn eléyìí ni wọ́n ń ṣe tí akọ̀wé àgbẹ̀ yarí ó lọ sí ó kọ lẹ́tà sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ó lẹ́tà sí dss ó kọ lẹ́tà sí rédíò nàìjíríà nta ó kọ sí bcos ó sí commissioner of police síbẹ̀ náà kọ́ kò ṣe sóréré ó kọ sí tribune tribune lọ àwọn àgbẹ̀ wọn kóra wọn jọ́nu wọ́ọ̀lù tí bàbá ẹ bá sọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí kan ni tó bá sọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí kan ni tó bá sọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí kan ni lórí tí kí lorúkọ ẹ̀ sẹ́ríkì uh, sáálì ń ṣe wọ́n wà lórí ẹ̀ tí skílù wákìlù náà bẹ́ẹ̀ ọwọ́ alágbára wọ́n dẹ̀rù jẹ̀jẹ̀ wọ́n kálukú ti ń di gbá wọ́n ti ń di àgbà wọ́n wá àwọn èèyàn wá wò ní pé ẹ̀ wá á lọ́mọ kan Sunday ló kọ rẹ̀ láwọn lọ́balọ́ba nu o àtàwọn èèkàn alọ́mọ kan Sunday pàápàá ńgbà wọn wá pa Dr. Fatai ọ̀rọ̀ wá pín méjì àwọn èèyàn gbà páwọn Yorùbá ló pa Dr. Fatai tó wá láti Germany lórí ohun tí àwọn Fúlàní dáràn dáràn àwọn kan gbà pé ọ̀rọ̀ fúlàní àgbẹ̀ nílẹ̀ yorùbá ìyàwó ẹni tí wọ́n pa àti bí wọ́n ṣe ń ké pé ìgbòho ṣàkóńwárán wà lọ́wọ́ rìpọ́ọ̀tì wọn fún gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ pọ́rọ́ òṣèlú pé yorùbá ni a máa rí bẹ́ẹ̀ tí ò sì tún ní rí bẹ́ẹ̀ kí ló fà ni wípé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ńgbà kan a máa dúnrán mi tó ṣẹlẹ̀ mọ́ ẹni tá a bá jà ẹni afurasí ò tí ì dọ̀daràn àfi tá a bá mú àwọn tó dáràn tá a sì di pé lóòótọ́ ni èmi ò jiyàn pé Yorùbá ọ̀daràn ń bẹ́nu àwọn wa ẹ wo orúùn tó ṣẹlẹ̀ nísẹ̀yìn tá a pariwo lọ́dún tó lọ wọ́n pọ̀ nú àwọn èèyàn tiwa náà dáadáa. ọ̀rọ̀ yìí wá lé àwọn àgbẹ̀ wọn ò léwó kó kò sí nǹkan èrè nígbà àgbẹ̀ bá five million naira agídí ni wọ́n fi fifty thousand màálù jẹ oko ẹnìkan nígbà tí ó kọ́kọ́ jẹ ẹ̀gẹ́ lóko fúlàní tí wọ́n rí tí wọ́n mú wọ́n tọpa ẹsẹ̀ rẹ̀ lọ ó ní kèé ṣe òun wọ́n sì ṣe fídíò pé ìjọ tí ẹ bá tẹ bá ká ohun tó ṣe pé òun ni tí mọ̀ lóun bá joko àti tí wọ́n ti jẹ tẹ́lẹ̀ òun ọ̀sánwó rẹ̀ ẹ máa dé o kò tọ́jọ́ kò kí ni ọkà bàbà wọ́n ti kéré rẹ̀ wọ́n kó jọ àwọn ọwọ́ àdá màálù rẹ̀ lọ kí wọ́n lọ jẹ ọmọ ọmọ ni o kì í ṣe pé bóyá ó ṣèèṣì o ọmọ ọmọ dà mọ̀ wọ́n dẹ̀ jẹ́ ṣùgbọ́n nígbà tí wọ́n wá da màálù kú ò ibi tó káwọn màálù sí ẹ̀rọ pé ọ̀ka bàbà ọlọ́run wá ṣe wọ́n ya ìgbé ọ̀ka bàbà dáadáa wọ́n wá mú wọn wọ́n wá mú lọ ìlú péjú àwọn ọlọ́pàá gbogbo wọn náà lọ dá sí i ìwọ àgbẹ̀ lowó nǹkan oko rẹ two million naira ẹ lélo ni fúlàní san nínú two million naira seventy thousand fifty thousand gan ló lóun ó san ó san seventy thousand gbogbo eléyìí wá ń ba àwọn àgbẹ̀ nínú jẹ́ nǹkan tí ó ìdíyelé rẹ̀ òṣùwọ̀n rẹ̀ tó jẹ́ mílíọ̀nù méjì seventy thousand naira sẹ́ni pé ó jìnnà síra wọn kò tiẹ̀ san one million naira gbogbo àwọn àgbẹ̀ ń sá kù wọ́n ń sá kù ní ìgàngàn nígbà náà tí àwọn àgbààgbà ìlú àtàwọn ọba fi wá ránṣẹ́ pé Sunday Ìgbòho ó bàbá Dami Ìgbòho ṣá. pẹ̀lú gbogbo ìgbìyànjú olóyè Sunday Ìgbòho ṣá àti èyí táwọn OPC náà gbé ti ààrẹ ibà Gani Adams kí ló fà á tó ṣe dàbí ẹni pé kò tíì sí solution lórí ọ̀rọ̀ àwọn fúlàní àti àwọn àgbẹ̀ ńlẹ̀ yorùbá ẹ̀ kí ló dé tó dàbí ẹni pé ìjọba ò lè wọn ò lè gbé ìgbésẹ̀ tó yanrantí wọn ò lè dá wọn lẹ́kùn báwo lọ̀rọ̀ ṣe rí gangan báwo ló ṣe dàbí ẹni pé àwọn ará abí yìí àwọn ará òkè ọya yìí tí wọ́n ń dáràn yìí ó ń ṣe bí ẹni pé agbára wọn pọ̀ ju ẹ̀kan tí agbára wọn fẹ́ ju tòfin lọ kí lẹ rò pé ó yẹ kí ìjọba ṣe kí àlàáfíà lè jọba báwo ni àlàáfíà ṣe lè jọba ní ìlú Igangan àti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kí ni èrò yín lórí bí wọ́n ṣe ránṣẹ́ pé olóyè Sunday Igboho Oòṣà láti dá sọ̀rọ̀ náà ìgbésẹ̀ wo ló yẹ kí ìjọba gbé ẹ drop comment and remember to like share and follow us thanks for watching.